I تشعرون الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó sì wá ní mùsùlùmí àtọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anábì sallallahu alayhi wa sallam ẹn tọrọ bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa Allah bá ní sàlékún kí anábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam níjọ́ gbúrẹ̀ alìkíyàmà tí ọ̀sẹ̀ni tó lágbára láti gbára rẹ̀ lẹ́mìí ìyá ọlọ́run pẹ̀lú ipò kan àbúwó kan àbí ọmọ kan àfi kí èèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹbọ pàdé rẹ o àfi kí èèyàn sì tún pàdé rẹ pẹ̀lú ọkàn tó mọ́kùn bí wa nifaq àtẹ̀mí àtẹ̀yìn mọ́jì àjẹmọ́nà fíkì pàdé wọ́n náà bá o wá sọ à ń bi àdánwò tí ó bá ọdún jẹ́ pé subhanahu wa ìjẹ́nà kan fílẹ̀ tàbí wá bọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sà àbánigbọ́jú bá sí ń fẹ́ lọ ní ìjẹjọ́ a bèèrè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jihad a sọ mana jihad nínú èdè lárúbáwá a sọ àwọn ẹ̀ka tún <coughs> tó wá láti bí fíìlì a sì sọ̀tọ̀ láàrin fíìlì rẹ̀ tó jẹ́ méjì ọmọ wa ní jahada ó sì máa ń wá ní jahida tí wọ́n bá lo jahada yóò tà á dá yóò ní ọbjẹ́tì wọ́n máa sọ wípé jahada fulanu nafsa lágbájá ọjẹ́mi ara rẹ̀ ń pa láti máa sìtọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n bá lo jahida ìtumọ̀ rẹ̀ ní kí nǹkan dàrú jahida aishuhu ayé rẹ̀ dàrú ọlọ́run àti ń bẹ́ o asàlẹ̀ eléyìí bákanáà abọ́sí bí àwọn tí ànábì sallallahu alaihi wasallam tó bá ní sọ jihad a sì ń pariwo wípé ka kan bẹ́m̀bì ọ̀rọ̀ jihad kí ni àṣírí ti ń bẹ́m̀bẹ̀ náà ni pé àwọn ọ̀tá ọlọ́run wọ́n mọ̀ pé tí gbogbo mùsùlùmí báyìí gbọ́ jihad ti dé mo wá ń wò pé káwọn ó kùn lọ́dà mi bákan náà káwọn ó sì sọ di tó jẹ́ pé tí wọ́n bá ti dá akọ rẹ̀ ń bì kan báyìí ojú ọmọ ti mùsùlùmí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí kọ́ ọ sá lọ sẹ́ẹ̀mọ tí CNN ìdánwò báyìí BBC èyí kan tí wọ́n ń pè mùsùlùmí pé ó dúnyàn lọ́rùn ó ní ẹ fi ń polówó nìsín wọ́n gbé aláàárọ̀ gbé alọ́sàn gbé alálẹ́ tó á tún dọ̀la gbé aláàárọ̀ gbé alọ́sàn gbé alálẹ́ tó ń kálukú òfin gbọ́ yẹ wípé tí wọ́n ti pé mùsùlùmí o dúnyà dúnyà ni a clear rẹ̀ àkọ́kọ́ annabi sallallahu alaihi wasallam ó ń bá ní sọ wípé Abu Hurairah radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bá ṣiṣẹ́ ní jẹ ìjẹjọ wípé ẹnìkan bá sàṣálàm olórí annabi dúnlá ala amali yadil jihad bá ń sọsẹ́ kan tẹ́ pé tí ń bá ṣe yóò ṣe déédéé jihadi níwájú ọlọ́run ànábì ló ń wọ̀n ma ó wọ̀n ma ńgbà ọ̀pẹ́ ànábì ní àfitọ́ ọba mọ̀ wípé tí mujahidu bá kú nílé tẹ́dùkúlù masjidak ọ̀bọ̀ masalasi ti ẹ̀ fàtúsọ́lì wàlà tẹ́fùtùrù ọmọ kírun lọ ìbá àjògbọ́n ló tó dé òní kú masalasi wàtẹ̀súmù wàlà tùftìrì ọmọ àgbàwẹ̀ ǹsọ ò ní sínú ò ní túnú ọ́sàmà gbà lọ ní títí èdè aládìí ìfòyẹ mala amal fi adìlá ayyam nínú àdíjà bàbá Abbas annabi ní 1 to 10 dùlẹ̀ hijjá kò sí tẹ́tẹ̀ lè ṣe ń tó lè lóore tó jihad àtó lè lóore tó kéèyàn tó tún lóore tó iṣẹ́ mi nígbà mi wọ́n ní ẹ̀rọ̀sà sàlám wọ́lá jihad tẹ́ẹ̀mọ́ jihad àbí ní tẹ́ẹ̀mọ́ jihad àtúrí àdífẹ́ àbí dàrdà ní àwọn mùtírmìdì ọ̀sàsà wípé ala umbi ukum wípé ó lóòlórí ju gbogbo sẹ́tẹ̀ máa sí àwọn sọ̀hábà wọ́n wu ànúsàm lẹ́nu kọ́dà tẹ́ ẹ bá fẹ́ tètè ní ládàtọ̀ ga iṣẹ́ yìí ni kọ́dà tẹ́ ẹ bá ń wá ọ̀pọ̀lọpọ̀ kí ẹ dá lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ yìí náà ni kọ́dà khairun lakum min infaki dhahabi wàlíwárìkì iṣẹ́ yìí ó tún lóore fún yín ju kẹ́ ẹ máa ná góòlì àti sílífà lọ nítorí tọ́lọ́run kọ́dà wà khayrun lakum min an talqaw aduwwakum fatadribu anaqakum aw tadribu anaqahum ó tún lóore fún ijú kẹ́ ẹ̀ pàdé ọ̀tá yín lọ kẹ́ ẹ̀ pa ni àbí wọ́n pa yín iṣẹ́ ìtún lóore jù lọ. àwọn sọ́ọ́bà ni kí a ní sẹ́nà nẹ́bí asa wípé dhikirullah ìrántí Allah subhanahu wa àríbí ni wọ́n pàkà pàmọ́ lọ́hùn kí ló tẹ̀lé máa ṣe raṣọ́ méjèèjì kí ló tẹ̀lé jihadi awambo, kí ló fà á tí ọ̀rọ̀ fi pín káàkì káàkì káàkì lórí ọ̀rọ̀ yìí ìntọ́fà náà ni pé ìdánilákẹ́ fún gbogbo ẹ̀ bá fẹ́ mú ọ̀rọ̀ jihadi látàárín àbọ̀fẹ́ mú láti parí ọ̀rọ̀ jihad kèé sọ̀rọ̀ téèyàn ọ̀dàyọ báyìí láàrin tàbí yọ́ lọ mú ní ni o níparí ọ̀rọ̀ rẹ̀ kọ̀tà sí ọ̀rọ̀ tí n tó sì gbé tọwọ́ ní sọ́ọ̀bù wọ́n ní oge lọ́wọ́ ẹnìkan wá oh, kan tí ó ayé ìdọ́lọ́wọ́ kan ẹwà bí pé só náà wà nù ẹni tí wọ́n gè lọ́wọ́ ọlọ́wọ́ sí mẹ́ntó ohun tóró òun ní jalè aṣáà ìkú náà máa jalè tí wọ́n bá yẹ dákàwò kò sẹ́ni tí ó sì kanu àwa ń bọ̀ in tó fàtàwọn àdífì fi káàkì káàkì òun náà ni àwọn nǹkan tí àwa sọ báyìí àkọ́kọ́ halil jihad hujumiyun audifariyun ṣé jihadi tá ń sọ yìí ṣé ìjálù nínú ń pè ní jihadi hujum kéèyàn bẹ́lu kí ni hujum lè lárọ́wá wọ́n kéèyàn bẹ́lu ẹlòmíì láì ní mọ́tì lójijì àbí dìfàíyù ni àbí ìgbára ẹni kalẹ̀ ah. àwọn àfáà ni àwọn kan bẹ tí ó ń sọ nǹkan méjèèjì tẹ́ ń sọ yìí sẹ́ẹ̀bà jẹ́ àkọ́kọ́ sọ ní táwọn gbálèrò náà ká tó sọ tí ó gbálèrò pẹ̀lú hùjúmù àti dìfà nínú sharia islam àwọn alimustashrikun àwọn west wọ́n ń lẹ ìsìláàmù pé jihadi tí àwọn mùsùlùmí gbàlérò ó ní ojú míyù òun ni kéèyàn kan wòsùnù pé mi ò fẹ́ lágbájá báyìí tàbí nífẹ̀ẹ́ ìlú báyìí kéèyàn wá lọ rè jalu ońtọ̀n kọjẹ gàbálẹ̀ lórí lójijì láì mọ nǹkan kan kọmọnú mi gan kọmọntì ń bí mi nínú ọ̀rọ̀ ọ̀hún máa kà yà wọn lójijì jẹ̀mọ́ ṣé mùsùlùmí ni máa ṣe báwọn ta ló ṣe bá ń rí tí gbogbo ayé sì rí Russia ló ṣe ó ṣe fún ṣáájú Afghanistan kọ́kọ́ ṣe fún country kan kí ló kọ́ rẹ̀ Japan bò Russia àti Japan ah, ah. Japan kọ́ eh? Germany bò ìlú ọ̀nà ò jìnà sí Afghanistan ǹkọ́ ǹkọ́ eh, Afghanistan ní kejì la ilaha illallah ọ̀dá wọ́n ní jihadi àwọn mùsùlùmí ní hujumi kéèyàn jálu ibìkan kó sì máa dabẹ̀rú lọ máa nà táwọn gbálẹ̀ rónú wọ́n ní bákan náà jihadu dìfáàrí ni kí ní ń pè ní dìfáàrí lọ́dọ̀ tí wọn òun ni mọ́kànmí wípé kílù ọ̀kan wò sọ̀sùn kọ́ wá dìfáìn kó dìsáyìn àwọn tó lè wọbẹ̀ pé ìlú yìí o tó o bá fẹ́ wọ ìlú wa tó o bá jẹ́ obìnrin tó o fẹ́ wọ̀ lú ìlápẹ̀rẹ́ tó bá wú ọ̀ o lè wọ miniskirt wọ́n náà mùsùlùmí ìgbà nílùú tí a dìfáyìn yẹ́kẹ́ tó bá wú ọ̀ o lè wọ bá wọ̀ o pàǹtì àti bra tó jóbin tọ́ bá sì ń bọ́ lú ì tọ́ ọjọ́kùnrin tọ́ bá wù ọ́ o lè wọ skirt and blouse tọ́ bá wù ọ́ o lè lo wíìgì obìnrin tọ́ bá wù ọ́ o lè lutí o lè dírun tọ́ ọjọ́kùnrin ṣùgbọ́n mùsùlùmí wọn ègbé eléyìn lọ́dọ̀ tí ẹ bákan gbogbo ẹni tí wọ́n bá ti bí ìlú wa ó ti di ọmọ ìlú yìí ojórí ire ni o ojórí ibú ni o níṣẹ́ ìsìláàmù ni o kò sí ìsìláàmù ni o wọ́n ni dìfáyì ti ìsìláàmù ó ní mọ́kànmí bóbi sírílẹ̀ yóò ní kọmọ́wọ́dọ̀ ọ̀hún bóbi wọ mínísíkẹ̀t yóò ní ọmọ́wọ́dọ̀ ọ̀hún bóbi wọ ṣòkòtò yóò ní ọmọ́wọ́dọ̀ ọ̀hún jẹ̀máà sẹ́mà fúhùmù wanu naam a jẹ́ wípé aljihad laysa hujumiyan wala difa'iyan ala hasabi fami algharb lórí tí àwọn gẹ̀rẹ̀gbìgbà lérò jihadi kan àwa ń gangan a jẹ́ pé aljihadu ibtida iyun jihadi wúlẹ̀wúlẹ̀ ọ̀ràn ni kèé ṣe orí kèé ṣe àárín kèé sì ṣe parí kílẹ̀ rí nígbàtí ìsàsá ń bẹ̀rẹ̀ dáwà ìtọ́lọ̀fẹ́ ni ẹ̀sìn kankan ẹ̀dà kò kílẹ̀ bẹ̀rẹ̀ kúlù la ilaha illallah ẹ sọ gbólóhùn la ilaha illallah tuflihu ẹ ti sọ rí kí náà kọ́ sí àwọn òní ṣe wọ́n láwọn òní sọ ṣe ń tí kúrò ìṣígbọ́yẹ́jọ́ náà ni ìfi ahán sọ ní ẹ́fikọ̀ náà ìyìn tí a gbọ́ ni pé tí àbá ti sọ kìíní yìí ìkìdádọ̀tìlà amẹ́lì ṣàhádà ni ìjẹ́rìí ni ó ti kó iṣẹ́ ẹnu tọ́wọ́ sì yẹ kó iṣẹ́ ẹnu àjẹpẹ́ yúf sídùlẹ̀ à ń ìṣù àlẹ́yà kọ́bìlà gbogbo àwọn ọ̀nà tá ń gbà àṣàyé ká tó wí gbólóyìn a gbọ́dọ̀ pátì fún gbólóhùn tá a sọ yìí wípé ìní gbà ń kẹ́kẹ́ sí nǹkan mọ́láyé àfọ̀nàtọ́lọ́n lálẹ́ ìní mumi àfọ̀nàtọ́lọ́n gbà lálẹ́ ṣé àmọ̀ pé tí prof fi sọ pé òun ní sí ìsìlámù nu torí pọ́ fẹ́ máa fọwọ́ sí mu omi náà ló sì fi tábà tí n bá ti sọ la ilaha illallah sàlám mi ò lè aláwọ̀ ọmọ mi mọ́ kọ́ máa wọ pàtàkì torí pé ọlọ́run ọbọ̀ ò ní sọ pé kọ́ máa wọ pátá bọ́ọ̀lù ìṣe ní kọ́ máa múra ìníjì ọmọ múra láìláìlá àwọn Kùrẹ́ṣì sọ wá bá mú fáwọn mùsùlùmí láyé lónìí ká sọ pé Kùrẹ́ṣì gbọ́ láìláìlá òye jù àlọ́ wọ́n lè àní sọ torí tá a bá ti sọ a gbọ́dọ̀ sí democracy ma àní sọ torí tá a bá ti sọ a gbọ́dọ̀ tó wà lé àwọ̀ mọ́ àwọn oníṣọ́ torí tá a bá ti sọ àgbọ̀dọ̀ tó pẹ́gàn ọlọ́ àti ànábì mà wọ́n wá mọ̀ pé gbólóyì oko sẹ́nu iṣẹ́ ìlọ́wọ́ kó bá a ṣe ṣe ayé nu iyùn gan ní bíẹ́nu jù àwọn afáàní kò yé àwọn afẹ́ máa pẹ̀rẹ̀ wa wípé ọ̀dà tá a ẹni tó bẹ̀rẹ̀ wàhálà ṣé mùsùlùmí ló bẹ̀rẹ̀ wàhálà àbí kèfèrí ńgbà náà ọkùnrin kan lahu shakhsiyatu marmuqa inda ra'isi dawla ọkùnrin ẹni tí present pọ́nlé ni ó ní ìtumọ̀ nónù ó wá dìde nílé ìjọ kan wọ́n lọ bá present àwọn ẹ̀nà sí láìkẹ́ ó ní mr president mo mọ̀ fẹ́ rí yìn ní sí òlé ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé sístẹ́mù tẹ́ ń lò pẹ́lú àwọn èèyàn kò sáàsì yorí ń bẹ orí ibú ní bẹ́ẹ̀ ẹ̀yìn gò sí ní ìsinmi gan gbọ́n náà sí ní ìsinmi mr president tó bá jẹ́ wípé ẹ bá máa ìntàwà mọ̀núùlù ẹ̀bà mọ́gbà ẹ mọ̀ pé inú èpè lẹ ti ń sùn inú èpè náà lẹ́tún ti ń jí kí wá ló dé náà èmi wá ní sísítẹ́ẹ̀mù kan lọ́wọ́ ẹ nǹkan sí tí gbọ́ yín tí n bá ti kàtẹ́ ẹ bá ń lò ẹ ti kú oríire àkọ́kọ́ tí wọ́n bá ti pe nǹkan lọ́rọ̀ ọ̀lú ó kóbìnrin nu ó kọkùnrin nu ọmọ èké àgbàlagbà ẹ ti ṣètọ́lọ́hún ẹ ti ṣètọ́lọ́hún wọn èé fi obìnrin rẹ o. tóbìnrin bá ti ẹjá darí rẹ̀ ẹkún ní ọgbẹ̀yìn rẹ̀ o sístẹ́mù àkọ́kọ́ nù sístẹ́mù kejì ẹ mẹ́jẹ̀ kẹ́nì kankan kó tún máa pé nǹkan mímọ̀ lẹ́yìn ọlọ́run o a kò bínú sánmà ń bẹ́ tọ́ bá sì lè yọ́ kàrí gbogbo wa o nítorí wípé in tí ìsìláàmù rí kúfúrú sí ó rí kúfúrú ó dà gẹ́gẹ́ bí àrùn kan tọwọ́ bá oríkè kan nu ara kan lódìdí àrùn wá jẹ́ àrùn tí máa ń jẹ ara wọ́n wá ní à ní tó fi bí jẹ́ àdúgbò wọ́n wá ní à ẹjẹ́ wá dọ́kítọ̀ wọ́n wá dọ́kítọ̀ kí dọ́kítọ̀ sí wọ́n ní àwọn oge ni o ah kò sí àǹfààní wọ́n ní gígé ni o dọ́kítọ̀ wá gé ibẹ̀ kọ́mọ̀ bá àdí pé yọ́ lọ bòmí lẹ́nìkan bá dé lọ́bá ní ah mo ti rẹ́ ni bí láyé ìyìn tí rẹ̀ níbi tó tó dọ́kítọ̀ yìí ó sì gé ọkùnrin níka ìkẹ́ ìwà mẹ́sàn ah! ẹ̀rí pé ẹ o tí tálà rẹ̀ fi wá gbọ́ yé sí wípé wọ́n sọ di òǹkà mẹ́sàn tí wọ́n bá sì fi ilẹ̀ tí wọ́n ò gé o kí ni wọ́n padà di. gbogbo ẹ̀ ni ó bàjẹ́ ẹ̀ bàjẹ́ ọbẹ̀ mi jẹ́ eré ìwà ń sọ fún Mr President pé ẹyọ yìí kú o bákan náà nínú ìlú ẹ wo áàjì àwọn èèyàn lẹ́fù ló ẹ̀kọ́ wà wọ́n rí pé à a lè gbé sí pé èèyàn náà náà ohun àtìyàwó àtọmọ márùn ẹjẹ́ ajọ́ pé ten thousand naira ni náà wọn lóṣù èlò àmá fúrú òṣìṣẹ́ báhùn tí bùkátà rí báhùn wọ́n ní ẹ̀yìn náà kàjáde system yóò mọ̀ gba hundred naira èèyàn gbọ́dọ̀ thousand náà lù kan yóò sì jẹ yóò mú kò lè ná ten thousand kó sì ò tó pé tẹ́lá kan kí ló tún kùmọ̀ nínú ayé tí ń léèkì ìrún ọ̀rànú o tí wọ́n bá ti pèrún tẹ́nìkan bá tún nẹ́jà lọ wàhálà lẹ́ntọ́ fisa mr president wá ní láíláí mi ò ṣe wá ní kò sí wàhálà ṣe kí n lọ kà sí etí gbogbo ọmọ ìlú lórí rédíò àti tv tó bá dọ̀la sẹ́fẹ́ ìlẹ́lẹ́ ẹ̀sẹsẹ́ ẹjí ẹ́kẹ́mì ọmọ bí n ṣe sọ fún kí mr president joseph ń tọ́ ẹ́ wọ́n mú tàwọn alọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀tà sẹ́ntí ọ̀sẹ̀ sí ọlọ́run lọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀tá ni àbáwa tó rọ́ ti mọ̀ wípé kí lọ́fà tí wọ́n fi ń sẹ́gi mẹ́dáwà lẹ́yìn wọ́n ti mọ̀ pé táwọn èèyàn bá ti ń gbọ́rọ̀ yé sí àwọn ọ̀dẹ̀ tí ò ní túnmọ̀mọ̀ láwùjọ bọ́rọ̀ bá ti yáwó èèyàn bá ti yáwó èèyàn wàhálà òde lápẹẹrẹ nígbàtí Amẹ́ríkà aláwo kéèyàn máa ṣe ìbá obìnrin lòpọ̀ ní gbangba lójú títì mọ́kànlélẹ́ wọ́n sì ṣòfin pé ẹni ọlọ́pàá tí bá ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wọn ó gbọ́dọ̀ dúró láti protect wọn ẹni tí bá ń wò wọn bí bó ṣe yẹ lọ ọlọ́pàá lẹ́tọ́ àti mọ́ kọ́mọ̀ pé wíwò yẹn ni ọmọ mojú tí wà tí ò ní pàfọ́m bó ṣe kí wọ́n pàfọ́m tó ní nǹkan bí oṣù kan sísìn tọ́kì méjì já lamẹ́ríkà wọ́n wá ba nǹkan jẹ́ tí tọ́kì méjì tí wọ́n fi lẹ́tọ̀ọ́ kí wọ́n pa wọ́n Obama Obama wá bẹ̀bẹ̀ pé kí wọ́n má pa àwọn tọ́kì yẹn wípé kí wọ́n jẹ́ kí wọ́n rí pé Amẹ́ríkà ó nífẹ̀ẹ́ ẹranko púpọ̀ ó sì ṣe àmójúkò fún wọn àwọn fámìlì tọ́kì ọ̀tún tọ́jẹ̀bi jù àtòsí wọ́n wá ṣe gala night fún pírẹsẹ̀ntì wípé ó ṣe ń tọ́jú àlójú púpọ̀ láti bá tọ́kì àwọn bẹ̀bẹ̀ tó fi ń kù sí ayé dìsí tí ó mọ̀ tọ́kì di ẹni tí wọ́n mọ̀ fi kúrò aláwọ̀n rẹ̀ sí lọ́dún àti bàbá wa mr rez wọ́n ni ẹmú jẹmáà ta lọ́bẹ̀rẹ̀ ọ̀ta ẹni tó jẹ́ pé ti máa fẹ́ fowópamọ́ ọ̀dọ̀ ẹ̀ ní fowópamọ́ sí àdínẹ́bì ni ẹ o tí n bá ní ìdí ìmọ̀ràn kẹtí ìfẹ̀kẹ́ lómi ọ̀gbọ́ orin wà sọ fún tá a fi wá ń pè ní àmínú àmínú àmínú ẹn tá a lè fọkàn tán tinú tòde tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹbí ẹlòmí ọ̀mọ́ ń pa rẹ̀ ànábì ni ó fi sí lọ́dọ̀ bá lè dòde lóru ilé ànábì wọn tọkẹ ẹ̀sì bá dàbọ̀ ọ̀bẹ nìkan tó fẹ́ yáwó ọ̀dọ̀ ànábì wọn ni ọ kí ló wá fà tó ń tọ̀ ń fi wá change lónìí o tó fi dẹ̀ntà fi kùmọ̀ léèkì jẹ̀máà kó ń kálukú náà tó padà nínú sẹ̀mí wípé ẹdúró ẹjẹ́ wúra mi náà ah, ah, mo ní irun gbọ̀nsùn tó mi ọ̀balẹ̀ kí ló táwọn èèyàn láìkì mi ládùúgbò mọ̀ nítorí tí mò ń ṣe tẹ́lẹ̀ dẹ̀rẹ́ o mo máa ń záàgì bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi yẹn o màá bó sòkòtò báyìí gbogbo àwọn èèyàn máa kí mi ládùúgbò àtàrúgbó àtàgbàlagbà wọ́n máa juwọ́ sí mi máa fọ́ ọkọ̀ àwọn obìnrin méjì bíi márùn-ún máa fọ́ ọkọ̀ lọ́wọ́ báyìí lọ́rùn báyìí gbogbo àwọn àbúrò mi ọmọ náà sí mi inú wọn mọ̀dùn àbọ̀dà ah, ẹwà pàjọ ìgbà tí wọ́n mọ̀ fún mi sáyìn lọ́tún lọ́sí àwọn ọ̀rẹ́ mi sunday sunday mo ti mọ̀ pé àlòpani àmùtí yóò pàṣẹ wọ́nàwọ̀nà mo kàn wá di wípé mo wá ronú pé à alìkìyàmọ́ náà mọ́ wà tó tọ́ ń gbà mọ́ gbọ́ wá sí ọ̀dà mi ò ṣe mọ́ o ìṣẹ̀rẹ́gbẹ̀ mọ́ o ara pé ìṣẹ̀rẹ́gbẹ̀ mọ́ irúgbọ̀ndé ìṣẹ̀rẹ́gbẹ̀ mọ́ o ṣòkòtò mi ń lò òkè ìṣàgìmọ́ mọ́ bá àwọn ìyàbá change sí mi mọ́ wá ń dára mérí ẹ̀dàkùn ta ní ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìvẹ́n jihadi ta wá ń sọ̀rọ̀ rẹ̀ kí n sábàbù rẹ̀ jẹ́mọ́ àmúmọ̀rọ̀ hìlú ní sábàbù jihad kí ló bí jihad ìtìláfà alìlẹ́mì fi adìl mas'ala ọ̀rọ̀ méjì àwọn afáàsọ̀rọ̀ rí eléyìí apá kan ní sábàbù wuli kúfúrù àádá akọ́lẹ̀ mọ́mú Shafi kò sí tọ́lọ́hun kèfèrí ni جمهور أهل العلم من الملكية والحنابلة والحنفية wọ́n ní لا wọ́n ní سببه القتال ìgbógun ti tí kèfèrí ń gbógun ti kódòdó ọlọ́run ọba ọ̀sẹ̀ lórílẹ̀ òun ló bí jihadi jẹ́mà ẹjẹ́ káwà dálẹ́ kàtọ́sà bí Nàìjíríà ṣe wà ìlódìdí láì kí ààbò síbọ̀ láì lo agbára àjọba láì lo ète kankan ẹ pé wọ́n fò ń kálukú lẹ̀ kó ń kálukú ọmọ wa pèpè lọ sínú ẹ̀sìn ṣé láti ìta náà ni wọ́n mọ̀ fẹ́rẹ̀ nìkan lówó ṣe mọ̀ pé kèé sọ owó búrà tẹ̀kọ́ àtàkà ní àfikọ́ dìdí mu o alẹ́ nìkan foreign aid àfẹ́ bákan náà gbogbo ẹni tó tún ṣiṣẹ́ ìjọba mùsùlùmí ni o kìrìsìtẹ́nì ni o tọ́ ọba ti tún ṣiṣẹ́ owó pọ̀ tán lákàntí ẹ̀ ọ̀pọ̀rọ̀ jù ní 50,000 naira lọ́mbẹ̀ ẹ̀sí báhùn ẹwà fi pastor náà lẹ̀ tó tún ṣiṣẹ́ Pastor pásítọ̀ lẹ̀ ti ṣiṣẹ́ ní asọ́rọ́kì pásítọ̀ ti ṣiṣẹ́ CBN e. òun kàlùkù wà náà àti gbogbo tọ́pítọ́pù bí tí àwọn torí pé owó olù tí ń jí tí ń fi ń ṣe kàfẹ́ mi àti wà lẹ́ ojú tí wọ́n láti tàgẹ́ wọ́n ní eh, ṣe bá lè máa gba táìtì kò sínú báìbù náà ara arọ́ tẹ̀ ń pa náà ẹ̀yún ẹ̀múyùn náà ẹ̀múyùn náà kò mẹ́ ẹ̀sìn lọ jí wá látọ̀dọ̀ yehud ẹ̀yìn sí ìsọ̀rọ̀ wọn èèyàn tó pe ànábì yín lọ́mọ zina ẹ wá rí tọ́jọ́ mọ́rọ̀ owó lọ́dọ̀ wọn ẹ wá ní eh, eh, eléyìí náà àlefẹ́ lè kọ́ná pé owó ni kẹ̀kẹ́ kí ni o jàmáà ẹ̀ẹ́rì pé tá a bá ń ta àbá wàláì wàláì kò ní sẹ́ntẹ́rì tí ó mọ̀ lọ chọ́ọ̀chì mọ̀ ìdán ajẹ́ pé tíjà bá ń ṣẹlẹ̀ láàrin àwa àti wọn ta ló ń bíjà naam apákan àfà ní kúfùrù lọ́fà apákan àfà ní kìtàlù lọ́fà ọwọ́ pé lápẹẹrẹ nísìn ẹ máa wo bílù tó ṣe rí náà o yóò tó wá gba àgọ́ wáwájú mọ́sálásí tàjẹ́ ṣùgbọ́n yóò sì mọ̀ pẹ́ ń kírun lọ inú ọkọ̀ kò ní jẹ́ ẹrẹ́sí gbọ́ràn nínú ọkọ̀ yìí ẹjọ́ ẹ jẹ́ kí adìjú ká gbàdúrà ká lè fi ọkọ̀ lé olúwa lọ́wọ́ sáàdì dẹ́bà náà a ní pẹ́pẹ́ òdòdó dé ẹ ń bá ti jẹ́ lọ́kọláya nìkan òfin tíjọba tó ṣe náà nú ìnìkan ní ẹ̀lẹ́ tilẹ̀kùn mọ́rí ọfẹ́ gbàdúrà fò bí olóbin gbàdúrà fún gbangba kó sì kọ̀rí ọ̀nà àti chọ́ọ̀chì o àti mọ́sùkì o kò sówó kankan fẹ́ nìkan lásọ̀rọ̀ ìjọba kò sì sí pé ẹnìkan ẹ sọ̀rọ̀ lọ́wọ́ wá fún kọwàá fún yín lówó kò sí ẹ fàwọn èèyàn lẹ́tòrí ìpìlẹ̀ ẹwà máa pèpè ẹwà jẹ́ òbí táwọn èèyàn yá sí jẹ̀máà ìyẹn ní ta ní dájà lẹ̀ kìfìrì ní dájà lẹ̀ àwọn bọ̀ aljihad àjòyè pé ibtidai ni la hujumiyan laysa hujumiyan wa laysa difa'iyan ala fahmi àwọn èèyàn ṣùgbọ́n kí ni sábàbù jihad ṣe kúfùrù ni jẹmọ́ ẹjẹ́ mọ̀ wà mọ̀dá kíkú o táa bá ti sọ wípé asìlú rẹ̀ kúfùrù ni ẹran ìtumọ̀ táà ń sọ ni wípé mọ́kànléwu sọ̀sọ̀ kí n kàn rí àgbàlagbà kan tí ń lọ pé ah abúrú burúkú bàbá ilé yìí gbogbo fúnfún báyìí lẹ́la gókí kí n sì yín lọ́rùn torí pé wọ́n ní kí ló tí mo fi ṣe bá ọ̀tọ́rọ̀ ni wọ́n ti ńlá gókí àríwájú orí bàbá ilé yìí mo lè òṣùṣùn kí n rí yàrá ó gbé kírọ́sì àyà pẹ́tì lórí ó ti tàtàn nígbà tó ń wáwè pélébé bú kan kí wá pàdé pópù ó ní ń bo ó ní sàlẹ̀ rẹ̀ apákan sọ́bàn ọ̀rọ̀ àmọ́mù kírókọ rẹ̀ nù ṣùgbọ́n ìbájá tí ń bá wà ájá òní ṣùgbọ́n náà bí tẹ̀fsí méjèèjì wọnú ara wọn méjì sí kí ni o in tó fi wọnú ara wọn rí o ànábì ní èèwọ̀ ni fún yín tẹ́ ẹ bá lo ogun à ń bọ̀ ń bẹ́ o kẹ́ àgbàlagbà èèwọ̀ ni èèwọ̀ ni kẹ́ ẹ pa ọmọ èké èèwọ̀ ni kẹ́ obìnrin ànábì bá tó kàkan léèwọ̀ ruhban àwọn pásítọ̀ páàdì nkankan ẹ gbọ́dọ̀ pa wọn kí sì ní tọ́fà wàlẹ́ asàlàyé ẹ sallallahu alaihi wasallam bákan náà ẹ sì gbọ́dọ̀ máa bà nǹkan jẹ́ dúkìá kẹ máa bàjẹ́ ẹ̀ṣọ́lẹ́sílẹ̀ wọn ẹ̀sẹ̀rẹ̀ sí kàkàkà èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ dánwò ìdán kí ló pilẹ̀ ẹ̀jà láàrin àwa àti kèfèrí o táàfi sọ pé jihadi ti bẹ̀rẹ̀ o ìjẹ kèfèrí asìlù ní tòótọ́ ṣùgbọ́n wọ́n tún wá ń gbógun tẹ̀sìn ọlọ́run pé àwọn ti dolórí ibu ayé yòókù náà sì dolórí ibu kẹ́yìn ọ̀wá gbà wọ́n mọ̀ dolórí ibu ayé àmọ́ gbógun tẹ̀yìn náà ní ń jẹ́ jihadi nù jihadi wá ní mọ̀rọ̀hìlù mẹ́ta mọ̀rọ̀hìlù mélòó ni àkọ́kọ́ aljihadu alimaki ìgbàtánà bí bẹ maka a fẹ́ wù waljihadu alihijiri jihadi tó ní bá ṣe pẹ̀lú mọ́ fẹ́ filé fọ̀nà kí ni àwọn àkámù tọrọ mọ́ waljihadu limadani nígbàtà bí wọ́n mẹ́jìnẹ́tàn kí wá láti pín mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tí ó ṣagbára pẹ̀lú ànábì bóò ló ṣe lò pẹ̀lú kèfèrí ìgbà tó di wípé kọjára alé kọjára oko ọ̀nà lọ́wọ́ ìdẹkúrekú ni bóò ló ṣe lò pẹ̀lú wọn ìgbà tó wá di pé agbára dọ́wọ́ rẹ̀ tán salawatullahi wa salamu alayhi bóò ló ṣe lò pẹ̀lú wọn káwá padà níbi àádùn ọba ibi tá ti gbẹjọ́ mẹ́jọ nù ṣùgbọ́n a padà síbi àdéhùn tá a ṣe pẹ̀lú orin tí àfáwà abúlẹ́bùnù barok tí a kọ̀rẹ́sẹ́ sí àfáwà kí ló kọ àfáwà náà ẹ̀rẹ̀mbẹ̀lọ́n gẹ́ ẹ́ àwọn èèyàn yẹ́wẹ̀ wo alágbọ̀nyí náà kí ló kọ àfáwà náà ẹni rẹ̀ náà tí dáwà nàìjíríà bá ẹni rẹ tí dáwà nàìjíríà bá sọ yóò dìjà o kí wọ́n sọ jama'a àfọwà Fudail ibn Iyad Fudail ibn kí ni o ibn Iyad àfà ní يا عابد الحرمين لو أبصرتنا يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب أفاني أبان قلت سفو دويلو توفي مكة جوكو haramu o mo fẹ́ kinu mo fẹ́ ṣe kankan o ya abidal haramain. abidal haramain lawo akusọtala. ìwọ tó sọ̀rọ̀ ẹrẹ di olùjọsìn fọlọ́hún ọba ní haramu tínú rẹ wá ń dùn wípé o ti ṣe ń tẹ́nì kò ṣe rí lawo abusọ̀rọ̀tánà tó o bá rí àwa tá a jẹ́ mujahidun la alimta annaka bil ibadati tal'abu láàrin dáhànàkà fìlẹ̀ rìbá láti tẹ́lẹ̀ ààbò. wàlẹ́ ọ̀bà mọ̀ wípé níbi ìjọsìn ọlọ́run ọba wàlẹ́ èrè ló ń ṣe wàlẹ́ àwa la ń ṣe wàlá man kana yakhdabu khaddahu بدموعه من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضبوا فالعبور لا في دمائنا تتخضبوا فالعبور لا ṣe nígbà wọ̀n bá yaná fílà á lọ àbóǹtí làwọn àlọ́ tọ́rọ̀ ń débi ọ̀rọ̀ ọ̀nà ó débi ọ̀rọ̀ àlùjánnà ẹ̀rù wa ń bọ̀ ọwọ́ àbú ẹkún omi ọmọ wa dà máa ń kà ní yàtọ̀ bù kọjá òbí dùnmú ìhì ẹ̀ ń tó sọ omi ojú rẹ̀ ọ̀sọ́ di ọ̀dà tí fi ń kun ẹ̀kẹ́ rẹ̀ iyùn wá ń jọ lójú fanuhuru na àyà tiwa bídìmáì pẹ̀lú ẹ̀jẹ̀ wa tata ọ̀dọ́bù ó là wá fi kun àyà ti alọ́dà. أو كان يجيب خيله في باطل أو كان يجيب خيله في باطل فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب àbí kẹ́tì ẹ̀ fi wọ́lẹ̀ ká máa sọ̀rọ̀ ń pẹ́ntọ́ ẹ pé kánà youtube kọ́ ìlàwọ̀ fi bàtírì nǹkan àgùntọ́lọ́ ń ṣe fún níbi tí ó bí ọlọ́run ọba nú ó ní máa gbé e lọ ṣe ìrọ̀lẹ́ sunday báyìí tẹ́yìn mẹ́tẹ̀f sí ó ti lọ lé ọtí lọ́sẹ̀rẹ̀ báyìí ó ti lọ lé aṣẹ́wó lọ́sẹ̀rẹ̀ báyìí ó ti lọ gba nọ́mbà pé kí ló fẹ́ jáde láàárọ̀ monday gba nọ́mbà lọ́wọ́ wèrè ẹn tó jẹ́ pé nǹkan àgún rẹ̀ ibi tí ó bí ọba ní máa gùn lọ fàkùyúlù náà àwọn ẹṣin tiwa yóò mọ̀ sọ̀bí àti tẹ̀tẹ̀ àbù àárọ̀ kùtùkùtù tọ́tà bá ní apàdé mí ẹ wá pàdé wa ibẹ̀ lẹ́sìn tí a máa ń dààmú sí. rí ìhùlẹ̀ àbírí lakum wa nahnu àbírúnà. rí ìhùlẹ̀ àbírí lakum wa nahnu àbírúnà. rí ìhùlẹ̀ àbírí lakum rájú sànà bí kì wálé gùbá rúlé àtòyábù. rájú sànà bí kì wálé gùbá rúlé àtòyábù. rájú sànà bí kì wálé gùbá rúlé àtòyábù. àbírù èdè lárúbáwá ló fi ń dàtàwọn obìnrin máa ń lò ní ṣùgbọ́n kéè ìran kan torí wípé ó fẹ́ tí ọkọ ẹ̀ lọ́rùn sínú ilé àwọn obìnrin máa ń lò nínú ilé tí ibá rùn ní lásán báyìí orí ọkùnrin ọmọ sílẹ̀ rọ́jùlẹ̀ àbírì ibẹ̀ yìí tẹ́ ń gbélé ṣe bàdà ìgbà ẹ̀bá wẹ̀tàn tẹ́ ẹ fẹ́ lo lọ́fíńdà ríhùlẹ̀ àbírì lọ́fíńdà àwọn obìnrin táwọn fi ń para nù lé ebí lẹ́yìn máa yá lò fi para. tí a bá bí pé kí ni lọ́fíńdà táwa fi para rọ́jù sànábìkì jẹ́mú sambuk ó nìyẹn kí là máa pè bẹ́ẹ̀ tí ẹ ṣe bá kí pátákó bọnú eruku njẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ ta ọkọ̀ ń bẹ̀ ní ẹ̀ ń pè ní rọ́hájú sànábìkì wálé bubarulẹ̀ àtúnyábù nígbà tí ilẹ̀ ti sú tí ọ̀sẹ́nì kẹ̀kẹ́ ti ń rin orí pápá mọ́ tí gbogbo ẹ ti kú lọ́ọ́lẹ̀ ìdajì rẹ̀ tí ó máa pàdé afẹ́fẹ́ àti gìrìgìrì ẹsẹ̀ tó bá kọ́ débẹ̀ àti gìrìgìrì ẹsẹ̀ tó bá kọ́kọ́ rìn wúwú tí eruku wọn wù jáde àti níbi tẹ́sẹ̀ ẹ̀sìn àtẹ̀ntí afẹ́fẹ́ náà ràn lọ tó gbé jáde papọ̀ ilà wa fi ń para. wọ́lọ́kọ̀dé àtànà min qawli nabiyyina. wọ́lọ́kọ̀dé àtànà min qawli nabiyyina. wọ́lọ́kọ̀dé àtànà. wọ́lọ́kọ̀dé <laughs> àtànà. من قول نبينا مقال يصف الله ولقد أتانا من مقال نبينا ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب قول صحيح صادق لا يكذب قول صحيح صادق لا gbólóhùn kẹni tọ́fẹsẹ̀ múlẹ̀ tí ó sì rọ́mbẹ̀ kí ni ànábì sọ la yastawi wàgùbárù kọ́ìlì láì fi. la yastawi wàgùbárù kọ́ìlì láì fi. àǹfìmùrì in wàdùkọ́nù náà rí ń tẹ̀lé hábù. àbíwúrí wàdùkọ́nù náà rí ń tẹ̀lé hábù. àbíwúrí wàdùkọ́nù náà rí ń tẹ̀lé hábù. anábì ló ń ti sọ fọlọ́run ọlọ́run sì ti sáyìn rẹ̀ wàdùkọ́nù láyẹ̀ stẹ́wì. láyé kò ní tún papọ̀ mọ́ fún ọmọ ànábì ádámà kan tó jáde lé nítorí ìtọ́lọ́hun láti dìfẹ́ǹdì ẹ̀ṣẹ́ rọ̀bà subhanahu wa ta'ala gubaru khoili láàyè eruku tí bá ń jáde láti bi pátákó ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba wa ta'ala wàdùkọ́nù náà rí àti èéfín tí nàìjà nàmà tí ó wàláì méjèèjì ò ní padà pàdé nínú mú mùsùlùmí tí ń jagunṣẹ́tọ̀ lọ́wọ́ bá tọ́ bá ti fi mú kó tayé wàláì ká kó ti tàlìkì àmọ́ tayé ni eruku ayé tàlìkì àmọ́ ni èéfín tí náà jáde náà láyà stáwì wàgùbọ́ọ̀rù kọ́ìlì láì fi láyà stáwì wàgùbọ́ọ̀rù kọ́ìlì bẹ́nìkan bá ti jẹ́ kó fi àníbìsọ́nù àdísì tí ìmọ̀mù tèmi gbà náà wípé ẹ̀sọ́ kó dé wọ̀ fojú ọ̀hún ojú wo ojú tọ́ sáìsùn torí ọlọ́run kí ló gbé sáìsùn torí ọlọ́run èèyàn méjì ń jà tó sì lè balẹ̀ kó jẹ́ ẹ wá dìde pé ẹ fẹ́ ṣàtúnṣe lẹ́ẹ̀wà aráyé sùn ẹ sì ṣàtúnṣe ohun títí mọ́ ànábì ní ojú tó bá wà ń bẹ gbogbo wọn ó di èèwọ̀ fún ná kó tún jẹ ojú àbí rìwáyà mi wá èèyàn ti ẹ̀ mọ̀júmọ́ fọ́lọ́run ọba lóru ìwà ń wa omi jẹ́ẹ́jẹ́ fún ìbẹ̀rù ọlọ́run tí èsì ti ṣe àrí tẹ́lẹ̀ kò rí ń bẹ̀ orú ojú ó déwọ̀ fún náà ọlọ́run ọba kó tó jò bẹ́ẹ̀ náà wà ní ànábì sọ wípé ó tún déwọ̀ fún èéfín tí ń jáde bí iná ọlọ́run kó tún kónú òmù kan mọ́ ihò onúwo tó bá ti jẹ́ pé eruku tọ́ta láti bi pátákó ẹ̀sìn ó ti kó sí imú yẹn látàyé níbi gbìyànjú ìjànsójú ọba subhanahu wa ta'ala ó déwọ̀ fún èéfín náà kó tún wọrú mú ليس الشهيد بميت لا يكذب ليس الشهيد ليس الشهيد بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب ebi Kùránì rèé àyà tá a kúrò náà ní ìsinú tí Ọlọ́run ọba rẹ̀ ẹ ti ẹ̀gẹ̀ ọ̀dájọ́ kí ni tó ليس الشهيد بميت لا يكذب tí ọlọ́run kò sí rọ́nà ọ̀rọ̀ ọba ó ní ẹni tí wọ́n bá ti pa sójú gbogbo ọlọ́ba subhanahu wa ta'ala kìí sòkú o. Ṣẹ̀yìn lórí báyìí tí أبصرتنا يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في من كان يخضم خده بدموعه من كان يخضم خده بدموعه فنحورنا بدمائنا تتخضب فنحورنا بدمائنا غضبوا ويفرحون بدمائنا تتخبب فرحونا بدمائنا تتخبب أو كان يتعب خيله في باطله أو كان يتعب فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب ريح العبير لكم ونحن عبيرنا عير العبير لكم ونحن عبيرنا رهج السنا بك والغبار لأطيب رهج السنابك والغبار لأطيب رهج السنابك والغبار ولقد أتانا من مقال نبينا ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق láyé kìdìbù káwùlù sọ́hí sọ́dìkún láyé kìdìbù. káwùlù sọ́hí sọ́dìkún láyé kìdìbù káwùlù sọ́hí sọ́dìkún láyé kìdìbù. láyé sítàwí wàgùbárù khayli láì fi. ودخان نار تلهب عن في امرئ ودخان نار تلهب عن في امرئ ودخان نار تلهب عن في ودخاننا عند هذا كتاب الله ينطق بيننا هذا كتاب الله ينطق بيننا هذا كتاب الله ينطق بيننا هذا بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب باختصار الشديد جماعة akànfẹ̀kẹ́ nìkan ó dìde tí wọ́n bá ní àwọn gẹ̀rìbí sọ wípé jihadi tá ń ṣe o ojú mi ni kí ni tí wọ́n mí hmm. barakallahu fiki tí a gẹ̀rẹ̀bì bá ń pe jihadi ní dìfáàrí kí ni tí a mí ẹgbẹ́ ni ẹsá ma mọ́ lọ́kọ́ tó rọ́rọ̀ tí wọ́n bá yóò rẹ̀ pé wọ́n ní ìfààrin wípé tí àwọn òṣèlú wá wà ní kan barakallahu fiki jẹ̀máà kí lọ fà á táwọn kùrẹ́ṣì fi ta púpà òní sọ pé la ilaha illallah ṣebí kó wọ́n kàn fi gbólóhùn wí ni wọ́n láwọn ò ní wí kí lọ fà á ẹjí kára yóò tún kún sí tẹ́bí wọ́n kàn fẹ́nu sọ lásán ni jẹ̀máà kí ni máa jẹ́ sábà bí jihadi pé láàrin mùsùlùmí àti kèfèrí o in tí sábà máa jẹ́ sábà bí jihadi mélòó làwọn àfáà pè tani ọkà méjèèjì kúfùrù àti kìtàlì èwo la wá mú jùlọ méjèèjì kìtàlù ṣùgbọ́n ẹjẹ́ àwẹ́ ọ̀sára yẹ alhamdulillah pàlẹ́ ọ̀nà gbẹ́kọ́ yàwó yẹ barakallahu fiki tààbálà mú wípé ẹ̀fọn àpàrà tààbálà mú pé kúfùrù ni àwọn èèyàn wọ́n láàmà pa báwọn tí àdísì wá pàbọ̀rọ̀ pán tààbá ní kúfùrù ní sábàbí rẹ̀ àwọn èèyàn wọ́n láàlọ́ máa pa báwọn tí ó sì jẹ́ pé èèwọ̀ ni kápa wọn tààbí sọ pé èèwọ̀ ni a wá pín mọ̀rọ́hìlù àwọn ibi tí jihadi tọ́gbà kọjá ọkọ̀ bẹ̀rẹ̀ níbì kan ó débì kan ó débì kan ta ní ẹ̀bá ń fún ọkọ̀ jihadu al-jihadu al was my winner? جهاد الهجري بارك الله فيك بارك الله فيك الحمد لله insha allahu ta'ala marohilu mẹ́tẹ̀ẹ̀ta ta wí ìlàwà fọ́ ní tẹ́fṣílù ti ń bọ̀ bó ń jẹ́ àbìsí wà mẹ́kà bó ní ó sì rí ń di àwọn àkàmù ló súnmọ́ àwà mọ́ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ tààfi wá débi fárúkù ti ń bẹ láàrin kìtàlù àdú àti kìtàlù dìfáì ibn Allah ta'ala أنتي بودي أدينو هذا وصلى الله وسلم الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسلم كثيرا والسلام عليكم ورحمة الله